èèyàn ń sáyàn lọ́gbẹ́ lọ́kàn ṣé yóò ń sàmì lọ́gbẹ́ lọ́kàn ó lè fẹ́ lómi èmi náà mi ò lè fẹ́ lómi ẹ̀ àjọ máa fẹ́ ra wa èmi ló máa fẹ́ ṣé yé èmi ló máa fẹ́ torí ọrùn iṣu báyìí látara òun kú sí èmi ló máa fẹ́ o ó lè fẹ́ lómi o inú ẹ̀ love you ṣe mo nífẹ̀ẹ́ náà dúró tó ń ṣe báyìí. ó gbọ́ nǹkan tó ń sọ ni kí ni mo sọ. àlùjọ̀nù ni ìwọ èèyàn lèmi báwo ló ṣe possible kí n fẹ́ ẹ. ṣe yí fìyẹn lẹ́ ń sìn yìí fìyẹn lẹ́ má dé ká lọ sórí kókó yẹn jẹ́ ká mọ̀ wípé àwa méjèèjì máa fẹ́ra wa ìwọ máa fẹ́ mi ó lè fẹ́ lómi ni lè fẹ́ lómi ṣé o lè fi mí lẹ̀ o. fi mí lọ́rùn sílẹ̀ o. ṣé yín mi ò lè fi ẹ lẹ̀. fi mí lọ́rùn sílẹ̀ o. mi ò lè fi ẹ lẹ̀. aṣọ ọ̀run tiẹ̀ kọjá kí máa ṣàyè tèmi o. ṣé yín mi ò lè fi ẹ lẹ̀ o. kí ló dé gan. mi ò lè fi ẹ lẹ̀ o torí a ah, ṣé o fi bí mo ṣe ń fíwù ni. ó láyé mi ṣé kí n gbádùn ayé mi mo ń bẹ̀ ẹ́ ni o jẹ́ gbádùn ayé mi kí ló dé gan náà. kí ni ìfẹ́ èmi náà tó ní. ìdùnnú ni èmi. èèyàn lè mí. wọ́n ti fìyẹn lẹ́nu tí ì gbà láti fẹ́ mi bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ ni. mo ní mi ìlè fẹ́ o lè fẹ́ o wá lẹ́nu ọrùn fún apá yòókù sí o ti máa kú fáwọn tẹ̀mí ah, kò jẹ́ kí n ṣáyé mi kí n ṣáyé mi tó yọ ṣe yìí. Wọ́n ti sáré jọ sọ̀rọ̀. Ìbéèrè kò sọ̀rọ̀ nígbà tí ṣe pé tí ń dùn mí tí ìdẹ̀ ṣe pé mi ò ríran tí mo rí ẹ tí mo bá ẹ níbi ìsìn tó ń tẹ́wọ́ pẹ́ tó ń tẹ́wọ́ pẹ́ mo níwà títa lẹ dán sọ̀rọ̀ mí ìdẹ̀ rí fóònù lọ́wọ́ ẹ kábàá sọ pé orí fóònù ló wà. èmi nìkan èmi nìkan ló mọ bó ṣe ń ṣe mí. ìwọ ọmọ yìí ìwọ ọmọ yìí ó jẹ́wọ́ bùkádà ṣọ̀rọ̀ ẹ̀ ṣé o pé mo ti ń bi ẹ́ léèrè tó máa ma dá sọ̀ bí òkú tá ló ń bá sọ̀rọ̀ wà ní rárá wà ní rárá ó rèé o tún fi dírámà sílé ìlọ́tẹ̀ yìí o tún tẹ́wọ́ tó ń tẹ́wọ́ tó ń tẹ́wọ́ yìí ẹ eh? tá ló ń bá sọ̀rọ̀. ẹ̀yà ni ìbéèrè kọ́kọ́ sọ̀rọ̀ ah, ìbéèrè kọ́kọ́ sọ̀rọ̀ ìwé fífi sílẹ̀ ṣe yìí òfin mi lẹ̀ torí dúró lọ. aráyé ṣe many strange things happen in this life. Eh, ṣe yìí. èyí tó kọjú sí yàtọ̀ sí tirẹ̀ ohun tó ń ṣe lágbájá yàtọ̀ síta mẹ́dùn but I get strange things where I know fit. ọtí ẹni ò fẹ́ gbé mi lọ sí òkú kóun tètè sanwó lẹ́yìn. màmá ò gbọ́dọ̀ gbọ́ ó kọjá ọgbọ́n orí mi bàbá ò gbọ́dọ̀ gbọ́ ó kọjá ọgbọ́n orí mi má yà mí ní wèrè ṣé máa má sọ mí di dàkúdà ṣé máa. This life is so strange ó kọjá òye mi islam sọ́sẹ̀ ó kọjá àti plan ọgbà sílẹ̀ ok wọ́n mi lọ pákéjì rẹ̀ pẹ̀lú mo fọwọ́ sí i wọ́n á rẹ̀ dé wọ́n á jẹ́ kí n gbọ́ wọ́n á jẹ́ kí n mọ èrè lọ́wọ́ àkọ́jì wọ́n á jẹ́ fún wọn lọ́wọ́ torí táwọn ọ̀tọ̀ rẹ̀ yẹn àwọn ọmọ fẹ́ẹ́ gbé jáde òṣìṣẹ́ àwọn ọmọ náà wò èmi ò tún lè fún ẹ lówó káwọn ọ̀gá ẹ̀ lè lè irọ́ ọgbọ́n wo ló fẹ́ náà wò. ẹnu dáadé ṣe mọ̀ pé atmosphere ìsìn yóò ti yàtọ̀ sí tẹ́lẹ̀ fẹ́ káwọn náà fi atmosphere tó wà ní atmosphere káwọn náà ti mọ̀ gbà ní studies on police ṣe gé ti. wọ́n lè ti jọ yẹn o fẹ́ gbogbo ṣọ̀nà méjì mo fẹ́ tẹsẹ̀ pé tẹ̀yẹ má dà pọ̀ tẹ bá dà pọ̀ máa jí That's a pretty good time. One will take on the security. You know, enjoy it, enjoy it. Daddy, tí mo bá jọ mọ́ mi. Daddy, it's well. Yeah, there's a pretty Ah, no, daddy, man. Jókòó sá. Àti Tọ́lá ní ẹgbẹ́ yìí. Ṣé ẹ̀fọn ò yàtọ̀ sí ìsìn? Ẹ má bínú, kì í ṣètò àwọn ẹ má ṣe nǹkan tó máa ń bẹ̀rù tẹ bá ti gbọ́ pé wọ́n ń sọ̀rọ̀ owó níbi ìbírú báyìí ìgbà yẹn wọ́n sọ pé wọ́n pè mí kí ló dé gan-an ó dàbí òpè yín mọ́. ẹrú lẹ́bí o ẹni kan ló bí wọ́n fún ọ Daddy, báwo wá ní ìdìbò sí èmi? Ṣé o fún ọ̀rẹ́ rẹ̀ kì í láwọn ọ̀rẹ́ sí i? Bí o gbà ọ́, wá jẹ́ wá kí ni ìta pẹ̀lú ọjà tí o sọ. Kí ni ìjọ sọ fún mi? Mo Gbogbo èèyàn máa ń sọ pé ìgbà tó ń gbà Ọ̀rẹ́ lásán ni wà ó. Ah, who got um, Sister Emma Pino might sound someone in the horizon. Emma Pino, Ejorango, Ejorango, Josepha. Um, your care boy. Um, Wúrà ni orúkọ tí màmá àti bàbá mi sọ mí but àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí gold. àti àti gold ní gíga ọ̀sẹ̀ yẹn in fact inú mi dùn láti mọ̀ yín lẹ́yìn o in fact ọ̀rẹ́ mi mo ti dá láàmú títí títí gbogbo ìgbà tí bá ti lè kó mú mi wá sọ́dọ̀ yín báyìí eléyìí máa máa yí mi kọ́ máa máa yí mi báyìí but lẹ́ni mo wá fọ́ ọ̀sẹ̀ pé dandan gbọ́dọ̀ ní in fact inú mi dùn gan o possible kọ́ ẹ pé ọjọ́ wedding wọn ṣe máa máa meet yín náà. àbẹ̀rẹ̀ ah, ó lè máa possible yẹn àwọn máa mi sára by chance ní ìyá kẹlẹ́ ọ̀sán kẹ́ẹ́dé ọ̀sán kẹ́ẹ́ ẹ̀rí ni and it's good. Nobody ọkọ mi ń dẹ̀tí mọ̀ yẹn o mo ṣáà ń dà mí láàmú kó fẹ́ mọ̀ kó fẹ́ mọ̀ mo ti mí tìlẹ̀ nìyẹn o ìwọ ló mọ̀. Um, so doni doni doni. mo lọ wá tẹ́lẹ̀. mo wà kíchìn mi mo ń dáná lọ́wọ́ mi sá. me Kí ni ká fún yín? ẹmọ ọmọ tó ti ṣẹlẹ̀ lọ ṣe rí èmi ìtẹ̀lé wa sọ̀dọ̀ yìí mo dìde wa ba ìṣòro ìbò yìí kí ni tó máa ń bí ìlú máa tó alẹ́ wọ́n sì fún wa níbi wáìnì mo ṣe máa jẹun but wáìnì ṣe wà okay for now mo ṣe máa jẹun later ọgbọ̀n ọ̀ṣẹ̀ fún wa ní ìlú. ẹ̀yin náà Now kitchen, wherever I get one for you. Ẹ̀jìn yìí ẹ máa lọ É bọ́ọ̀lù ọkùnrin. Ẹ̀jẹ̀ máa ń tí ìgbésẹ̀ ìgbẹ́ni máa mú. Ǹjẹ́ ìmọ̀ tó wù? Mọ́mí, ó tiẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ bá yín sọ. Èmi náà ti mọ̀. Ìgbà tó ti ilẹ̀ mọ́ mi tipẹ́tipẹ́ yìí, mo mọ̀ pé ó ní tó fẹ́ bá dé. Kí lẹ fẹ́ o? Um, ó ní ọmọkùnrin kan tèmi àti ìjọ ń jáde so ó ṣàwọn ń bá mi sọ̀rọ̀ nípa wedding pé òun ṣetán láti fẹ́ mi ah, mo wá ní kó tẹ̀ tó sọ̀rọ̀ lórí wedding or no wedding kó jẹ́ kí n kọ́kọ́ sọ fún mọ́mì mi nà so nǹkan tí mọ́mì mi bá sọ má jẹ́ kó gbọ́ kó tí mo ní kí n lẹ́yìn ọmọ yìí sí mi gan-an ẹ̀yin nìkan lọ̀rọ̀ yín máa ń yí ah, ah. nígbà ò lè mọ̀ra yín ná irú èèyàn wo ló mọ̀ tó jẹ́ tẹ̀tí ń sáré sọ̀rọ̀ wedding ẹni tí mi ò mọ̀ bóyá dúdú ni bóyá pupa ni mi ìmọ̀lé tó ti jáde ẹ̀tí ya ń bá ara yín sọ̀rọ̀ wedding ah, sọ fún pé wedding kan ló ń ṣíwájú mi ìwọ náà bó ṣe wà o kì í ṣọmọdé mo mọ̀ pé o mọ ohun tó o fẹ́ o dẹ̀ mọ ohun tó o fẹ́. àmọ́ síbẹ̀síbẹ̀ jẹ́ kó wálé rí èyí tẹ́ pàdé lẹ́sẹ̀ títì lóde jẹ́ kó wálé kí n mọ owó èèyàn tó jẹ́ màá ní àwọn nǹkan kan náà tèmi náà fẹ́ mọ̀ pa òun fúnra rẹ̀ ìgbà yẹn ká bá rí i pé ó kúnjú wọn láti fẹ́ ọmọ mi gẹ́gẹ́ bí ìyàwó wáyé wá lè sọ̀rọ̀ ìgbéyàwó ká lè sọ̀rọ̀ wedding tí ó jẹ́ kó wálé jẹ́ kó wá anytime tó bá fẹ́ wá kó wọn. màá màá rán sọ fún sóò ìgbà tó bá lù máa lánàá jáde. kò sí wàhálà kò sí wàhálà. àpò lọ́jà the time, what's the time? Are you sure? Wọ́n kò ṣe kẹ́rọ ìwà kò ṣe pọ́n lọ́lọ́. Ẹ ẹ wo ìwọ ló mọ àlúwọ́ gan àwọn gbogbo tó kò kiri wá nísìnyí. Wá nísìnyí àwọn wá nísìnyí. Ọ̀ ọ̀ máa sinmi. Wá nísìnyí. Mo ṣáà ìdìbò kan ọ̀nà owó tí mo dúró ọ̀rẹ́ lórí ọ̀rọ̀ kọ̀ọ̀kan yìí tí. Wọ ìdílé. Ní àdúgbò làbọ̀ ìfẹ́lẹ̀. Ìdílé bá tọrẹ òdíje mi náà ni ìfẹ́ ṣe wẹ́ẹ̀dì ní ọmọ àgọ́ òní gara wà kó sùn wà kó sagbada ṣé kí ẹ gbọ́dọ̀ ṣe. wọ́n máa tì wọ́n fi yẹn lẹ̀ fẹ́ẹ́ sùn náà ní màmá jọ ìyẹn mo ti ẹ̀rí jíde wọ́n ní pé báwo ni a ṣe fẹ́ pípẹ́ nípa wedding. ẹ kò really sí much hmm. dádì kan ni wọn lè sí around wọn dádì náà àwọn ọ̀rẹ́ àwọn àwa àwọn ọ̀rẹ́ ṣẹ̀gbọ́n tó máa sọ standard láti di ọ̀kẹ́ ìdálẹ́. ọ̀dọ́ fọ mí náà mi náà fẹ́ ṣe nǹkan tó kéré wọ̀ bọ̀ tó bá dé a sì máa fara láti gbẹ sí mi kan náà tó kò sí máa fẹ́ mọ̀ ọ̀dọ́ náà ṣe ẹ̀yẹ́ fọmáṣà rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lórí lọ́jọ́ lọ́sìn ẹ̀yẹ́ fọmáṣà rí bẹ́ẹ̀ Saya un peu dans des paroles, on m'a fait une nouvelle banque, une nouvelle banque, une blanc. Ok, ok. Ọlọ́run àti òṣìṣẹ́. Àwọn òjèjì ṣe òjèjì. Ẹni kẹwàá kan ṣe pọ̀. Ó a máa ṣe dáadáa. Ṣé àwọn lọ? Lọ́wọ́ a ṣe. Ọmọ òun kì í yẹn ṣe àpẹyẹwò lóṣù ọmọ ẹni nípa ọ̀rọ̀ fún ọ. Ọmọ ẹ̀kú gbọ́n tó tún wà kó lájí ẹ̀kú kì í yan ọmọ náà wọ̀nyí. Àyíṣò. Ọmọ tó ní respect. Títí nǹkan fi kú kí ilé ìfẹ́ òní wà. Ọmọ àjẹmọ́ wọ́n yẹ nígbà tí lẹ́rọ̀ ti ti mọ bí dáná mo ṣáà fẹ́ lọ fọ́ wọn jẹ́ kó n gbó àwọn kúrò lọ́lẹ̀ yẹn tó fi fi ìlú náà pa lóṣù kí ló fẹ́ràn. kò lè yí ẹ kí ló máa ń jà mí. wà á òkè kò ah, ṣe ìwọ náà ìwọ náà wà òkè <laughs> ẹ̀ẹ́ ọ̀ ah, tó dà preparation tí mo lò tí wọ́n náà. Ah, yes now ah, wo àwọn ọ̀rẹ́ mi tó bá mọ nǹkan táwọn ọ̀rẹ́ mi ti ń plan sí ah, mi wait kí we rí him. yẹn mi lè wait. kí n sọ fún yàrá ọ̀rẹ́ mi aṣọ tó ń mú fúnra wọn twenty five k ọjọ́ yẹn máa dùn ó lọ́hùn kọjọ́ yẹn tẹ̀tí dé ni. <laughs> Wow, she she did. Love you too. Yeah. I mean, I'm not doing náà, I'm not doing lọ́la. I'm not doing. but my kọ́ dọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ me because mo fẹ́ rí aṣọ tó ní ọ̀nà tí lọ́ọ́ mú aṣọ now, So mo fẹ́ rí aṣọ yẹn. So tí bá ti kúrò kí n lè gbáṣọ yẹn wọ̀n mẹ́. Understand? Ah. Mọ́mí Mommy sí nílé, mọ́mí ti jáde. Àwọ̀ ah, mọ́mí gan-an wọlé bye, bye, bye. Tọ́pẹ́ ni ló ń fẹ́ báyìí. ọkọ ìyàwó ṣàlàáfíà ló wà olùwà ṣeun aṣáàkú palẹ̀ mọ́ ọlọ́run àbáwá ṣe àmín àmín àmín àmín ẹ Tọ́pẹ́ bá mi sọ fún mọ́mì sọ pé ọ̀rọ̀ aṣọ wa o pé mo ti lọ yanjú ẹ̀ ibẹ̀ gan-an náà ni mo ti dé yìí aṣọ èmi àti wọn tá máa wọ̀ pé mo ti yanjú ẹ̀ ó dẹ̀ fáìn gan anyway èmi gan tiẹ̀ pè wọ́n fúnra mi màá bá wọn sọ̀rọ̀ àṣàlàyé fúnra wa ah, èmi ní kí n máa bá ìtọ́jú ìyàwó ẹ̀ ah, ìwọ ní nǹkan jẹ́ tètè wàá mú nǹkan ẹ̀kọ́ wá tọ́jú ẹ̀ ọ̀kàrì <laughs> ọlọ́run á bá wa ṣe ọjọ́ náà ayé ẹ̀yìn lágbára ọlọ́run ah, aburú kan ò ní ṣẹlẹ̀ lẹ́yìn ọjọ́ yẹn náà ayọ̀ ni màá wá bá yín kẹ́ mọ lágbára lọ́wọ́ ọlọ́run ó dà ọ̀kárí ọkọ mi ó yá ó dàn fún ìyàwó ẹ̀ ó dàn fún. ẹ ṣe máa ah. ẹ jẹ ah. <laughs> okay no problem ẹ̀yin mo tún ṣe máa bẹ sọ̀rọ̀ ẹ ṣe jẹ bye. Uh, mo ti sọ fún ẹ kí ká fi gbàgbọ́ ká fi kún iṣẹ́ nígbà tá a ti gbàdúrà tí bàbá yẹn ti sọ fún wa pé ká tún ṣe gbogbo ètùtù tó ní ká ṣe ká lè ti ṣe tó ló ṣe ń rí kíní ìlójú ọ bóyá ká ní sùúrù lọ. ẹ kò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ gbogbo ẹ̀ lágbẹ́lá yẹn rí kíní òṣìṣẹ́ ara òṣìṣẹ́ kíákíá ni kí ló dé mo ṣe ń rí gbogbo tọ́níkà sí láti ṣe síbẹ̀síbẹ̀ náà ayé ìdí ó kàn jọ sọ́nà ó ọjọ́ tó máa kú. náà ló máa sáré bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yìí. ó ká sì gbàgbọ́ fún iṣẹ́ yìí. àwọn tó ní fọyín wa tó ní fọyín wa àwọn tó náà lọ́nà àwọn tó náà lọ́nà lọ́nà. ọmọ tẹ́lá tó bá tàbá lè ṣe jẹ́ ká ṣe tẹ́lá tó bá gba ẹ̀jẹ̀ ká ṣe. kí ni ẹ̀ lè ṣe o. ọ̀rọ̀ ọmọ ìgbà mi ìlú tó lòun rí lójú oorun tó tó tó tó rí lójú ayé ta tún lọ sọ́dọ̀ babaláwo ta tún gbàdúrà sí hmm. ó ní kí nìyẹn ó ṣe yọ sí òun. wọ́n bọ́ kí wọ́n bẹ̀rẹ̀ kọ́ máa lọ sí ìlú náà àbẹ́ ní táwọn ti dé pàtàkì àbẹ́ ìbẹ̀rẹ̀ ìfẹ́ kọ́ lọ sí. báyìí lè má jẹ́ tágẹ́tì kó jẹ́ mọ́ òun ni. ó àdúrà yóò tó mọ́ ọ̀rọ̀ màdàmú àmọ́ ń gbàdúrà lájú. àwọn àdúrà ṣúkẹ́ṣúkẹ́ onímọ̀ mi ní tiẹ̀ ni bí kí ọdẹ sọkún wa lọ sí ah! àwọn àtàlẹ̀ ìgbàdúrà àdúrà mi. ayé mò ń gbà ẹ̀rọ bẹ́ẹ̀. wọ́n ti sọ fún àwọn àgbà àgbàjẹ́ sí tó ń fọ́nà òbí. mọ́tẹ́ rọ̀ pa gbogbo mọ́tẹ́ lẹ́ẹ̀ lọ ṣe yẹn ni mi ò fọkọ̀ sí omi fọwọ́ sí o mi fọwọ́ sí o ẹ̀sùn mi lẹ́nu ni mo ṣe fi yín lẹ̀ o kílẹ̀ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ wà pọ̀ bẹ́ẹ̀. nígbà tá a lè gbàdúrà tí ọmọ tí mo sọ àwẹ̀ àti àdúrà ọmọ tí mo sọ ẹ gbọ́ àwẹ̀ ìgbò ìgbàgbọ́ yẹn ti kúrú ẹ wá fi àwẹ̀ sí ó lè kúkú lè kó lè níbọn nítorí ẹ lè má gbà ní ìgbàgbọ́ yẹn ti kúrú jù sí kẹ́kẹ́ fi àwẹ̀ kún. a lè bẹ̀rẹ̀ báyìí a lè bẹ̀rẹ̀ sí ní bàbá yìí báwo ẹ̀ ẹ̀ jábẹ̀rẹ̀ ká kù sí wọn ò gbà wọlé wọn ò fi rú irú pa ìgbà wá títí dòdà pẹ̀lú dùnú ni pẹ̀lú ìdùnnú ayọ̀ ni kò sí bàbújẹ́ ọkọ̀ ń bẹ̀. ìyáni mo ti gba àti gbà mí. owó tí ẹni ò bá gbé ẹ ká gbóyè tì o ní mi ò jẹun màá bẹ̀rẹ̀ sí ní gbàgbọ́ látẹ̀lé mi ní stọ̀pù ẹ̀ rárá nígbà tó kú ẹ bá gbẹ tán lórí ìdúró kí ní ọ̀hún ṣàdéjọ́ àwọn tó náà wá jẹ abẹ́rẹ́ báyìí ìwà wẹ̀ mí irọ́ irọ́ irọ́ jẹun o jẹun mélòó ah. lára ẹ̀ tó tó máa mú òdì jẹun wọn láíláí ah. ọlọ́run ah. owó tó gbogbo yẹn ìyá mo ní tì. it's so strange to me oyè mi. kò sí bàbá lẹ́nikẹ́ni tó lè gbé wọ̀ èmi ò jẹ́ bá ti bọ́lẹ̀. wọn bí ẹnìkan dé akóso padà wọ wo tó bá gbìyànjú ẹ máa yọ sí ẹ lójú ayé máa máa yọ sí ọkọ lójú àlá gbogbo bí màmá fi màmá fi orí lẹ́nu. bẹ́ẹ̀ni fáwọn bẹ́ẹ̀ni olórí burúkú sàn wà á ti ta ni wẹ́ẹ̀ni wo ni ò ní ṣe ṣe sórí wẹ́ẹ̀dì ẹlẹ́ kò sí bábá làbàbà yálákùn ìyá ẹni tó máa sọ kékeré wẹ́ẹ̀dì ẹlẹ́ máa ṣe ṣe jẹ́ kí n sọ fún ẹ lọ́ máa ṣí ọrùn títí ẹ kó jẹ́ kí n máa ṣe ayé tèmi má wàá disturb mi mọ́ ó ti bá ah ṣé possible ni báwo ni ṣe máa sọ yín pé kí n fẹ́ ìwọ ìwọ tó yẹ pé mi nìkan ni mò ń rí ẹ tó bá dí mi lọ́wọ́ ah tó bá dí mi lọ́wọ́ wọ́n gbá kọ̀dí nù lọ. ṣe yóò mọ̀ pé mo nífẹ̀ẹ́ o mọ̀ pé torí ìfẹ́ tí mo ní mo fi ń ṣe gbogbo nǹkan wọ̀nyí ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ o wò ó àti tòjébo olóòṣà lọ́wọ́ kò sí bàbá aláìní tó lè bọ́. bẹ́ẹ̀ wèrè lọ ìfẹ́ wèrè wọn gan ah! ìfẹ́ wèrè wọn gan mi bolo ti pọ̀ kéèyàn fa lójú ìlú òun ṣe èèyàn wo ló lè rí ẹ èmi nìkan mò ń rí ẹ wá ní kébì fẹ́ wù ẹ mi ò lè fẹ́ ẹ ọṣẹ lọ ọṣẹ lọ kò yẹ kó lọ yẹ kó dúró ni ìwọ wèrè játijàti ah! ẹ gbà mí ẹ gbà mí ẹ wá ẹ bá mi wò ó. madam kí ló dé. esma oyè la ka fura sọ́fọ̀ ọ̀gá lẹ yìí o ṣẹ́ẹ̀rì bí bí ẹ̀kọ́ ṣe ń catapult tẹ́rù ma stanley tẹ̀kọ̀ ń kí fúra yín yẹn mo kàn wò pé kí ló rọrùn pẹ̀lú brain tí kì í ṣe pé everything ti fẹ́ máa kẹ́ńtà lọ́tọ̀ democracy haplasmele. ṣé kò ṣí ẹ. ẹ sì mà ó yẹ ká béèrè lọ́wọ́ yín ni mà ó yẹ ká béèrè ni mà. ẹnu gẹ̀ẹ́sì ẹ ló wà yìí kí ni tiẹ̀ láti máa wá béèrè foolish question ẹ̀mí yín ọwọ́ mi ló wà ní ngbà tí mo gbọ́ tí ẹ̀kọ́ ń pariwo nínú ilé tí mo rí pé àbí ẹ̀ ń bá ogun bákàrà boko haram jà ni mo wá rí pé kò sí nọ́tì díẹ̀ kó má ti pé bóyá nǹkan ti lọ ń collaboration together to brave. àsìkò tí mo wà yìí múdù mi ó ga gan ó ti yẹ bọ́ síta. ẹ sísè ma èso nǹkan tó máa ń ṣẹlẹ̀ ká máa fi tá a máa sọ. èmi nìkan ló mọ bó ṣe ń ṣe mí ò lè bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan sọ. èmi nìkan èmi nìkan ló mọ bó ṣe ń ṣe mí o ẹtúndé o ẹgbẹ́dẹ o ohun tó ní yàn rí báyìí ẹ̀jẹ̀ máa sọ ṣé ohun tó ń sọ fún mi lẹ́sẹ̀ yìí ṣé o fojú rí àbórí pé orí àpẹẹrẹ pé lóòótọ́ ni ó ṣẹlẹ̀ wà ní àtiṣe ìpè wọn ní gángan nǹkan wípé wọn hùwà bẹ́ńtì sáfíìsì wọn kò pè bí kẹsẹ̀ kan máa lọ kẹsẹ̀ kan máa bọ̀ kẹsẹ̀ kan máa lọ kẹsẹ̀ kan máa bọ̀ à ẹbí ṣọ́ra ọ̀rọ̀ pààyàn ọ̀rọ̀ ẹni kò lè pa ẹ́ o. làbẹ̀bẹ̀ ẹ̀yin làbẹ̀bẹ̀ ẹ̀jọ̀ kí ló máa ń ṣe tí o kì í gbàyàn gbọ́ báyìí ná mo sọ fún ẹ pé ṣèyí tó wà nulẹ̀ yẹn tó bá ti dúró báyìí tó dá ṣé o mọ̀ pé ní Ondo tó bá sọ pé ìyẹn wà sálẹ̀ tó bá fẹ́ tí kò bá fẹ́ ràn pẹ̀lú bírèmù ẹ̀ akọ́kọ́ bẹ̀ látọ̀rí. sáfíṣà ni. Ah, bóyá o ti fẹ́ fi ṣe mọ́tò ah, ah. o jọ fi o ti fẹ́ kárí kò ló mẹ́ta ti fẹ́ ká dàrú. ṣé pé ohun tó sọ bíbà ní sí ẹ̀gbọ́ wípé àti ṣe orí wọn ti ṣe gángangàn. yẹ́sìkẹ́. sáfìsì wọn ti sá lọ. èpè mọ́. wọ́n gbọ́jà. Ah! ṣé two two five ni abẹ́ mi kò dín. wàá sọ pé nǹkan fẹ́ bẹ̀rẹ̀ sí rọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ mi ẹni. wọ́n wọ́n náà sọ pé ó ń bọ̀ ó ń bọ̀ àwọn náà máa ń dẹ́ẹ̀dẹ́. ẹbí yóò máa gbọ́ kí o tó sẹlẹ̀sẹ̀ ni pé àti ṣe ìyá mi. it's better crazy o. ẹbí. Ah! ẹlẹ. lọ́rùn gbọ́ bẹ́ẹ̀ kílẹ̀ wá ṣe yí. ẹ̀jẹ̀ lẹ́jọ́ ti àbáyé ìsọ́nkọ́ ya wèrè nínú ẹbí rin èèyàn pariwo èèyàn kan ya wèrè èèyàn kan bọ́ akíní kan kó ṣe é ọkùnrin kùnrin. mi enjoy life ẹ látijọ́ tí a ti jọ ń gbé papọ̀ nù lébí báyìí tó jẹ́ pé di àti tá a sọ ọ̀hún báyìí tó bá jẹun fẹ́ ìwọ ló máa ń lá pléètì ẹ̀ kó má di pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí máa tàkó àṣẹ lára. àtàkó àṣẹ ọ̀hún. ẹ̀yẹ́gbẹ́ àkọ́rí ọ̀run ẹ ṣe àdúpẹ́ o tẹ́rí mọ̀gìrì mọ̀gìrì bí ìgbà àdínkù yìí. mo fà yìí. ẹni tó lọ ṣọ́ọ̀ṣì tó gbàgbé fìlà ìṣọ̀ náà tẹ́wọ́ ẹ tẹ́wọ́ fi dáná fún wa mi báyìí kò ní dáfẹ́ nìyẹn fìlà yìí lè bí ọgbà akọrin ọ̀run ṣé àpò ìsọ̀rọ̀ ni ṣé bí ìtìrọ̀ lẹ̀yìn ẹ̀sìtìrọ̀ làwà wà kí ló bá ṣe mi báyìí. ẹ̀hún kò mọ̀ ya gbélé ìsírí ọ̀rẹ́ ebi apáyín etí rẹ̀ á nà ibi kan pè yín ṣe ṣé bẹ́ẹ̀ ni àyín orí fọ Ondo níbi kò bá rí jẹ Ondo síkọ́ kí fìlà orí rẹ̀ tí ì rí bíi ti Panama. dẹ́ba ti sọ́nà àjọjẹ́ ni ó jẹ́ àkúta. ẹ ẹ ẹ àjẹmọ́ àgbẹ̀jọ́ wọn. yóò kò tí àìbá ẹ wò ti tẹ́ mo tẹ́ finally ni yóò jẹ́ mi sọ̀kọ́ mọ̀ ọ́ rìn máa ya pàǹtí ṣe yìí báyìí kété kì í sọ máa rí download rẹ̀ kó. Eh, eh, eh, YouTube wá tó bá gbé ẹ sí Instagram ó ní followers tó pọ̀ rẹpẹtẹ bá a wà ìṣẹ̀ ni máa wò ọkàn máa láìkẹ́ ẹ ni ṣé àpẹ sọ̀rọ̀ ni ṣé àpẹ sọ̀rọ̀ tó bá pariwo iyọ̀ iyọ̀ iyọ̀ ẹ láì ṣàjẹ́ gbogbo sí ni ọ̀gá tó kó sọ́nù. ọbẹ̀ dúró sàn èyí ò dùn mí kọ ìgbà kọjá fún abá rẹ jogún lẹ́kọ̀ọ́ tó bèè wẹ́ẹ̀ ní nǹkan kan uyọ uyọ fìlà rẹ ẹnu rẹ yòókù rẹ bí kò á sín iyọ òrùngbọ̀n rẹ gan bí tiwọn ewúrẹ́ ewúrẹ́ kèélì lúríà iyọ òsín oní òsín òsín tẹ̀lé wọn ní ìpòyí òsín lòrè òye lójú ọjọ́ wàá mi rírà rẹ lè. wọ́n bá lọ bó ṣe dàbí búrẹ́dì àjẹkù. ọ̀bọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ búrẹ́dì àgègè tìmùtìmù ara bíkọ́jà bẹ́sì tìmùtì kọ́lá tẹ̀ tọ́ sí ẹlẹ́nu owó ẹ̀gí ó máa dùn mí mẹ́sàn-án tó máa dùn mí jáde sẹ́yìn ló ní èdè gbọ́dọ̀ bá sọ̀rọ̀ sínú wa yìí. wọn kàn orí ẹ kò pé orí ẹ kò pé nígbà tó ń sọ pé kó jẹ́ kó filẹ̀ kó máa kó ṣe ara ẹ̀ lọ tó bá ti ń jẹ tábà kẹ̀dẹ̀ jẹ́ ó máa kúta nínà. kó má lọ já skéèlì fún wọn. àánú ẹ oríṣẹ méjì yóò tó máa fi wọ ẹ̀kọ́ pẹ̀lú àrísìs. ó ń bọ̀ ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. ẹ̀gí ló dé o ti ń gbọ́jà báyìí. tó bá kó máa kó dí bẹ̀rẹ̀. ìrètí pọ̀ Ah, kọ́ pọ̀ ìrètí ọ̀tọ̀ tàbí sí èyí ọ̀tọ̀. ló dé ẹ má kì mí pa kí lẹ fẹ́. Hmm. afọ́fídà wa wẹ́lẹ́kọ̀ ọmọ ọmọ. ẹ ẹ táwa rí fún pé akọni kí àwa ká yọjú sí pé ká mọ. ẹ jọ jọ jọ kí ni déètì ìlú. seventeen. sẹ́mà tó wá. èmi ní seventeen. ẹ kí ló pè mí àtìyẹn pọ̀ tó lóṣù ò tí ì parí torí mi mọ́ tẹ́ fẹ́ rí mi fún. Ah, ṣé tí mo ń lò tán. èyí ṣọ̀fọ̀ yẹn èso èso àlẹ́ta mi wà pé èsìbá èsìbá èso fò yẹn kan ó yá kó ló ń bá fọ. ẹ ṣe sùn nǹkan tó ṣẹlẹ̀ la ní kí a fi tó yín létí. o ti fún yàn lóyún ègé nàbí. ara ah, mọ ìgbà tẹ́tí ní kí n má ṣe kinní yẹn mọ́ mo ti mú burantaṣi mi mo ti sẹ́ndì ẹ̀ sóńdó mi ò ṣe bẹ́ẹ̀ mọ́. ìṣòro abẹ́ kó èso hmm? tó ń lọ tó ń sọ wájú tó ṣàgàbà sí. ẹ sùn ìtàn tó ń ṣẹlẹ̀ nínú ilé ìlà ni kí a ṣàlàyé fún yín nígbà tí ẹ̀yin kò sí ilé eh, madam kékeré lọ́jọ́ kan mo kàn wọ́ sí city room mo wá rí i pé wọ́n ń prabrate wọ́n ń kanu school everything wọ́n kò bẹ̀rẹ̀ sí scatter everywhere wọ́n kò bẹ̀rẹ̀ sí báyìí bọ́dì fà nígbà tí màá wo ọ̀tún àbòsì mo rí i pé kò sẹ́ni bọ́ tó wà together pẹ̀lú wọn mo wá ní madam madam kí ló ń ṣẹlẹ̀ ó kàn sọ pé get out here get out here ah mo wá wò pé kó má lọ máa di pé nǹkan tó máa ṣe kòlábò papọ̀ nínú ilé mo ń sọ fún ìkejì mi kí àwa explanation fún yín ni mà. lóòótọ́ ọdẹ wọn sand bí kọ́ ló la pẹ́ àwọn pariwo gidi ni òfin lè kún èfi ọkọ̀ kún èmi máa fi kún ní tọ̀dọ̀ tèmi ọjọ́ kan gbọ́dọ̀ tí wàá wọ̀ ní sèrò nígbà tí wọ́n mu gàrí ṣébi tó bá fẹ́ mu gàrí á bomi kún á ṣe gbẹ́dẹ́gbẹ́dẹ́ àwọn kọ̀ síwáyé lọ́ fún mẹ́nu ọ̀gá ayékèké sẹ́yìn máa ṣe láyé lẹ́sọ̀rí yóò you get out ọkọ̀ tí mo wá kọ̀ sí inú kìíní lẹ́lẹ́ lọ́nà yà get out kó lọ́dọ̀ mi get out ah kó tó di pé ó máa di pé a máa lọ gé okùn sàṣọlẹ́kùlé a kò ní rírọ̀ o lọ́kẹ́ ẹ̀tẹ̀sẹ̀ lébọ̀ lọ́kẹ́ ẹ̀tẹ̀sẹ̀ lébọ̀. gbogbo kọ́tìkàtì tẹ̀ ń sọ látẹ̀kùn mi sì ti bá ló yé mi rọrùn pa ah. ẹ kò yé mi èèyàn kan ó ń para èèyàn kan ń gàrí kí ni ẹ̀ ń sọ gangan ta lẹ̀ ń bá wí ta ló ń sọ̀rọ̀ tẹ́ẹ̀ tẹ́ẹ̀ tẹ́ẹ̀ rẹ ni tó ń bá sọ̀rọ̀ ìkan tí à ń sọ ni pé àǹtí ṣèyí ni à ń sọ ń pa ẹ̀. ọmọ mi. yes kẹ́ ẹ wá. ó ń pariwo. Ah. yes shouting. ó ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ rẹ́ni tó ń jọ ń sọ̀rọ̀. very very shouting collabo. ẹjọ́ náà ẹjọ́ náà ṣe ìyẹn ni o ṣe ní kàtẹsẹ̀ lébọ̀ ṣé kìí ṣe pé tí ń sọ pé orí ọmọ mi ti ń dàrú. Ah, àbò mi báwo. rárá o. kí wọ́n ní túmọ̀ ẹ tẹsẹ̀ lébọ̀ wọ́n tẹsẹ̀ lébọ̀ rọ̀ yín o wọ́n á ti ẹsẹ̀ lè bọ ọ̀rọ̀ yín ẹ kó pálapàla yín bọ́sà jẹ́ nígbà tí mo sọ fún ẹ lẹ́kàn pé ká sọ pé ṣọ́ọ̀ṣì. ṣọ́ọ̀ṣì kọ́ mú ṣẹlẹ̀sì ni mo ní ẹ bọ́ta. ó dà fọwọ́ move o ṣe ní kọ́ lọ lédi rẹ dáadáa. mo ní ra mi iṣẹ́ gbogbo ẹjọ́ yín kọ́ṣẹ́ ti jẹ́ wọn ti yú. èmi dá sọ̀rọ̀ mo tẹsẹ̀ lébùú kí ni gbogbo ká ti jà sí mi. 不用来努力做，你就就到我这来努力做，不得事。Thank you. ẹ̀jẹ̀ ti jẹ àtẹ̀jẹ kí ló tún kù wẹ́kẹ́ níbi nínú. ẹ bọ̀ tó yẹ kó yé wọn náà tí ò bá yé wọn ìwé yẹ kó yé ẹ ṣé ń kọ́ máa dédé wò nílò kí n lè sọ pé màá kú jọba yẹn màdé wò sùsù màdé màá kú bàtí ṣe mú mo yáwó yẹn ó yẹ kó yé ẹ tí ò bá yé wọn náà. ìgbà ló sùn lẹ̀ sí rí. tí ìjẹta bẹ́ẹ̀ bá sọ. Ah, ah. bí màá tẹ̀ sí ìrora níjọ́ wo tó lè bá mi sọ ní ìtòjú ẹ̀ lé. ẹ̀gbọ́n mi máa bá yín sọ ẹ̀ jẹ́ ìfọ̀tẹ̀lẹ́fọ́ kò ṣàdéhùn sí mi ìyẹn wa ní pé ká máa confess negative ọjọ́ sí wáyé náà. ọgbọ́n ti fẹ́ máa tẹ pílì ọ̀rọ̀ kílé tó ń sọ̀rọ̀ báyìí ṣé ó máa wo èèyàn kó dẹ̀ wà láì bẹ́ẹ̀ lọ́ọ́ máa kú déètì báyìí ohun tí ní àwa ti ṣẹlẹ̀ àmì control àmì bọ́mọ ló lé níwọ̀ nǹkan tó yẹ kó sọ̀rọ̀ àbíyẹ kó ti yẹ straight straight jọ that aside gbà tó sọ bẹ́ẹ̀ kí ni nǹkan tó wà sọ. ẹ mo bẹ́ẹ̀ tẹ̀wé lè ṣá fún school ṣọ̀rọ̀ ṣá. ọdún ṣe ah. wọ́n ti yẹ kó ṣe báwo ni lẹ́yìn. ó dà kó báwo ni ìbọn tó ṣẹlẹ̀ ló serious lórí pé màmá ni. ọmọ àyè bẹ́ẹ̀ ló fẹ́ sọ kó má ẹ̀kọ́ tá. ẹ má lọ ẹ tó lẹ́kùn. lẹ́kùn lẹ́kùn ẹ sí àkànnù. ẹ láyé wa. wá ọ̀gá adé èwo ni kéèyàn kan máa ń mí lọ sókè tuntun wọn máa ń wá sílẹ̀ nǹkan tó máa ń ṣe ẹ̀ O ní kó sọ tó yẹ ewé ń ṣe ẹ̀jẹ̀ ń ṣọ́ọ̀tì nìyẹn tó bá mọ̀. ayé ò máa ronú mọ hypertension ó máa pọ̀ ń tà kó tó máa ń ṣe é sọ òyìnbó ní problem shared is half solved so sọtinú ẹ advice tára náà bá ní àárẹ̀ ń dà ẹ̀ so gbogbo èyí tó wà máa fi tẹ̀ mọ́nú ara ẹ̀ tó wà máa fi mí kan ẹ̀ tó wà máa fi mí kan ẹ̀ hypertension rí ìlú jọ. ṣètìgbọ́ ṣẹyẹ nǹkan tó ń ṣe mí tẹ wọn bóyá rí lọ́kàn mi tẹ wọn bóyá rí lára mi ṣèṣẹ ló lágbára ó ta ló ṣá èwo ní ta ló ṣá ó tó ti bẹ̀rẹ̀ ni wọn máa gbọ́rọ̀ bọ̀ ló bá ti ń gbọ́rọ̀ wá lórí owó ti fi nǹkan gidi bẹ̀rẹ̀ ló bá dá nǹkan wá tẹ̀lé dé bírèkì lọ́rọ̀. ẹ ló sọ pé nǹkan tó ń ṣe ẹ ìbí dẹ̀ pé ah, ká ìṣẹ̀fẹ̀ wá solution sí o èmi máa ń lo ṣáà lórí tó máa sọ bẹ́ẹ̀ o tó mọ̀ kó ṣe lè ọ̀rọ̀ ìgbà tó pẹ́ yìí sórí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nǹkan tó láti tọpẹ́ fèsì ó lágbára gidi ó lágbára gidi ọ̀rọ̀ yẹn dẹ̀ mú lórí gan-an àní lórí ìgbà míì wọn àtàlẹ́ dédé ní àwọn lálàá egun lé àwọn lójú oorun ah, ah. ànákọ́ náà sọ wípé pé àwọn rí tí gbòdòkú kan wọn kù lójú oorun wọ́n wá ti wá bẹ̀rẹ̀ sí ṣe yọrùn wọn wọn wọ́n wá ṣe wọ́n wọn mo wọ mo notice kìíní kan pé láti gbà tí n fẹ́ lédi. pupa yẹn ṣe yí àbí ṣe yí ok láti gbà yẹn náà ti bẹ̀rẹ̀ yàmà yàmà yìí àní lédi àti pè mí lọ́jọ́ wo ni bí ẹgbẹ́ tọpẹ́ ṣe ń ṣe sí mi sìn kò yé mi kò ṣe gbá ó ṣe kí wọ́n lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ èmi náà tẹ̀sí ń wò pé as bàbá ọkọ o kí n tẹ̀ tún kó pẹ̀lú kí n bá sọ̀rọ̀ kí n bẹ́gbọ́n sọ̀rọ̀ ọ̀nbí àrọ̀ ṣe yí o mi ò pẹ́ gbọ̀ngàn ti rí nǹkan rí ọ̀rọ̀ yẹn gan mú mi lè gan ó mú wọn lọ́kàn gan. òbí òbí ọ̀gá adé ṣe àmánú gbọ́ ìwé tó ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ ṣé ẹ̀yìn ọ̀pọ̀ ọ̀kà kò problem. a ti gbàwẹ̀ a ti gbàdúrà ṣe ṣé òru ṣe orí pé mo rù ni. bẹ́ẹ̀ ni sọ́hun ló ń gbàwẹ̀ ń sìn ṣé òòjà ni àwọn ọ̀dẹ ló ń gbàwẹ̀ ẹ jẹ́ ti sọ jẹ́ ti sọ tọrọ kan fún ẹ gbogbo tí o kà á lẹ̀ mi ò bá fún pọ́blẹ́mù ọlọ́ọ̀ máa gbọ́ sórí nàìjíríà la wà áfíríkà náà pé bíbá yìí tí irú bàbá yìí bá ṣẹlẹ̀ yọ máa tẹsẹ̀ ilé bọ̀ ọ́ àbó mọ̀ ni wọn ò rẹ́ni sọ fún ẹ yọ máa tẹsẹ̀ ilé bọ̀ ọ́ ni ọmọ tó ṣẹlẹ̀ ni wọn bóyá bàrà tọ́pẹ́ náà ló máa sọ fún ẹ àbí mọ́mì èmi láwọn ibìkan tí mo lè mú ẹ lọ láwọn mo ní pásítọ̀ tí mo lè mú ẹ lọ́dọ̀ ẹ̀ àfáà náà wà ń bẹ ìtẹ́ bá fẹ́ mi bẹ̀yẹ bẹ̀yẹ gba olódi mákẹ́tà àwọn àfa báyìí àfún mákẹ́tì wọn ni àbí ìròyìn o àdúrà tẹ̀ ń gbà ẹ̀ tẹ̀ra mọ́ o bíbélì gan ni ó ní àdúrà ni ọ̀pá kírísítẹ́nì láti ìbọn hmm. náà ó tẹ̀lé má jẹ̀gẹ́ ẹ̀ nù ẹ gbàdúrà sí ẹ gbàwẹ̀ ṣẹbẹ́ lólùsàn chọ́ọ̀chì àbí pásítọ̀ ẹ bá wọn sọ tó bá jáwẹ̀ ni má yàn fún yín ẹ wà á lè tẹ̀lé máa wà ókè náà with time kì í ṣe big d náà lóòótọ́ but instead wa máa fi tẹ̀ mọ́ ara ẹ̀ wàá sọ wàá sọ ẹ gbà wẹ̀ ṣùgbọ́n àwọn àfáàgbà míì wọ́n chance wà lára wọn o mm, wòlíì wà ń bẹ̀ tó yẹ pé wọ́n chance yẹn wọ́n chance àwọn èèyàn gan a ti gbàdúrà gbàwé jẹ. Ah. ìyá náà lè wọn gbà lọ ó ti gbọ́ ẹ̀wọ̀n àdúrà náà lè wọn gbà lọ ọlọ́run àti ọ̀sán ọlọ́run àti ọ̀sán. It's so strange to me. O kọjá oyè rí. Àdúrà lọ pàtó so strange to me ó kọjá òye mi. Ìlú nìkan ló mọ bó ṣe ṣe mí. Pásítọ̀ travel kí o sì máa ti kú. Ẹ jọ oríbo náà lọ. Pásítọ̀ ti lọ sórí òkè. Ṣé ẹ mọ orí òkè tí wọ́n lọ? Àmì ìmúrí òkè tó lọ, wọn kì í dágbére orí ìtì wọn lọ, ṣùgbọ́n mo kò rí òkè. Ah. ṣé ò sí mà. kò sí jàre kan ní láti rí jàre gbà níbẹ̀ ẹ ṣe máa rẹ ẹ ṣe ẹ ṣe ebi fẹ́ jáde ni. ó kì ṣe ṣe ní. kódà ẹ ti jẹ yes ma ẹ ṣe. ẹ ẹ mọ́mí ṣé ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ báyìí ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ má fọ̀ rárá má fọ̀ ṣe rí ẹ mọ̀ máa mú yín lọ síbòmí ẹ má wọ̀ rí mú yín lọ sódà fáàkùn torí bọ́ ẹ jẹ́ christian òun jẹ́ kí n wá sọ́dọ̀ pásọ̀ mi báyìí o ti rìn bọ̀ afá yẹn mo sọ ó yà wòlé ju pásọ̀ ilé lọ hmm. ah, iṣẹ́ kú náà fi ràn yẹn yẹn máa ń lékú ṣeré inú máa ń lé wọn dànù lọ́ọ́ bá ń gbọ́ wọn bí dà ikú kẹ̀ ó máa lé ó máa lé ó máa sáré ni ṣẹ́gbọ́ ó jìnà ó jìnà wọn kò máa ó mọ orúkọ bẹ́ẹ̀. ẹ jẹ́ àlò ẹ jẹ́ àlò. fẹ́ ṣe gbogbo ilé ìtò ìṣèlúdà wo mi máa bẹ̀ sòótọ́ ọ̀rọ̀ àbí kò dẹ̀ wọ́n á káṣú ìhun káṣú ìhun bẹ́ẹ̀ sọ láti bí ìjọ mélòó kan ó kàn ṣe bó ṣe wù ẹ́ ẹ ìgbà olúfẹ́ ronúdà rẹ̀ mi jọ torí ọlọ́run wo ikú tó bá máa pa tó bá ṣe ní fìlà kí ọmọ máa dúpẹ́ ni àbí kí ló ní mo sọ àwọn àgbàlagbà dẹ́bọ̀ wọn ní ojú tó bá máa bá rẹ̀ kò ní tààrọ̀ ṣe pé ẹ wò má fẹ́ kó kúrò lọ́kàn aráyé ṣe mọ̀ ní. kò tóró láti iye ọdún ìtẹ̀mí àtọmọkùnrin tí ń bọ̀ ẹ táwọn mú ọjọ́ wedding tó kù díẹ̀ ká ṣe wedding tó dẹ̀ ní kó lè fẹ́ ẹ̀ fi nílẹ̀ just like that ẹ̀ dẹ̀ ní kó tóró nǹkan tó tiẹ̀ lò mí jù àwọn fámìlì ẹ̀ ló sọ̀pọ̀ wọ́n jẹ́ kó yé mi pé láti ìgbà tí Tọ́pẹ́ ti mọ̀ mi ló ti ń lálàákàlà ló ti ń rí ìrankíran nítorí ẹ̀ ń kọ́ ọ̀sán support wedding wo ọ̀rẹ́ sí sórí gbogbo ètò sọ yẹn èmi ò gbá wọlé àwọ̀ awí lásán lásán ni wọ́n ń wí wọn ò fẹ́ kẹ́ fẹ́ ra ayé mi òun ló ṣe ń dọ́gbọ́n lu ọgbọ́n ọgbọ́n oríṣiríṣi àlákàlà orí burúkú wo lọ́la wo ṣé kí n má tọ̀ ẹ́ ọjọ́ tó ti mú mi lọ́dọ̀ ọmọkùnrin tó gbàgbé kí ló porúkọ ẹ̀ tó ti lọ́ọ́ fi mí wọ̀n pé ọ̀rẹ́ òun rèé tí mo ti rí bá ọjọ́ ni mo ti pè é lé fọwọ́rajà lásán lásán ni ọ̀rẹ́ fọwọ́rajà mú wo títí báyìí ọmọ kan tó pè sàkàràmàjẹ sàkàràmàjẹ kan lọmọkùnrin wọ̀ọ́rẹ́ nígbà yẹn kò lè gbọ́ tí bàbá sọ ó gbé mi lọ́kàn báyìí jóyè ó gbé mi nínú pé kò tẹ̀ sọ fún rẹ̀ pé eléyìí ó máa jẹ́ ìjúlẹ̀ ni ó máa jẹ́ ìkúnlẹ̀ ni kò sí ìbọ̀tọ̀ rẹ̀ mi ìfẹ́ ti rú gbogbo ojú ẹ̀ kó lè gbọ́ káṣà máa dúpẹ́ pé bó tiẹ̀ ṣe wá padà ṣẹlẹ̀ yìí ó dáa tí ò ń ṣe kó ti wà nù ilé ẹ̀ jọ tó bá jẹ́ kó ti wá wà nù ilé ẹ̀ tó wá ní irú nǹkan ìwá ṣẹlẹ̀ báwo ló ṣe fẹ́ fi o tó tó mẹ́rin ẹ̀ tó wá kó báyìí tó ń dà síta báwo ló ṣe máa rí lára máa dúpẹ́ pé kò tí ì kọjá àbí tẹ̀ obìnrin tó tó wà òkè tó fà ìní ẹ̀ nà àbí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi mi ò tiẹ̀ ráyè. ṣé kò tẹ́ mo sọ mo ní ìgbéyàwó yìí ò ní ṣe ṣe ṣé mi ò sọ fún ẹ ni èmi ò jẹ́ ni ò ń bá mi lérí ò bá mi lérí ṣe yìí mo sọ fún ẹ pé òun lè fẹ́ lómi lẹ́yìn mi yes mo ti sọ fún ẹ mo ti sọ fún ẹ pé àgọ́ mi ló máa padà dé adìyẹ ìgbẹ̀yìn tó rántí òwe tí mo bá fẹ́ wípé bàtà tí èmi ò gé bá ti bọ́lẹ̀ kò sí bàbá lẹ́yìn kan tó lè tẹ̀sẹ̀ bọ́ wo àfi kó tètè yá gbójú ọwọ́ tèmi wọlé torí táìmù lọ kó yá tètè jẹ́ ká fẹ́ra wa jẹ́ ká fẹ́ra wa ja èmi nífẹ̀ẹ́ ẹ̀ já afẹ́ra wa ìwọ náà nífẹ̀ẹ́ mi padà já afẹ́ra wa táìmù lọ torí bó o fẹ́ gbọ́ ọkùnrin kò sí lè tó máa fẹ́ sílé kò sí kò possible níbi tẹ́mi ò jẹ́ wà níbi tí mo wà. this life is so <laughs> strange to me ó kọjá mi this life is so strange to me ó kọjá mi èmi nìkan èmi nìkan ló mọ bó ṣe ń ṣe mí mi ò lè nìkan kọ́ sọ. èmi nìkan èmi nìkan ló máa bó ṣe ń ṣe mí. nìkan kọ́ sọ. orí yóò dán pé ó kéde ó máa bá a ké wọlé lẹ́yìn. many strange things happens in this life. tí ìgbà nífẹ̀ẹ́ ni mi lè máa dààmú ẹ̀ látijọ́ yìí ìwọ náà wo tífẹ́ ò bá sí nínú ọkàn mi ni mi lè máa wàhálà ẹ̀ tí ẹ̀ tí ẹ̀ wò wò wò ṣe. but i get strange things wey i no fit talk. ó máa pè é kó o fẹ́ mi ju pé kó o fẹ́ àwọn tó fẹ́ fẹ́ yẹn lọ ṣe yí gbọ́ ti tèmi gbọ́ gbà gbà fún mi gbà fún mi i need you in my life. ó ọgbọ́n orí mi máyà mi ní wèrè strange man. ṣùgbọ́n síbò ni. má sọ mí di dàkúdà. èmi àti ẹnìkan là ń ríra wa. kò tún sẹ́ni tó lè rí ẹlẹ́yìn mi. even tí ọ̀rẹ́ mi bá wà lẹ́gbẹ̀ẹ́ tàbí mọ̀ mi kò sí ẹbí mi àbí ará mi kankan tó lè rí ẹ àfi mi nìkan. báwo ló ṣe wá pọ́sibú kì í fẹ́ ìwúlò wọ ọkọ tó ń sọ ó kọjá òye mi. tó ń tura láti sọ ni pé tí gbogbo àwọn èèyàn bá lè máa rí mi ó máa fẹ́ mi. tí àwọn èèyàn bá lè máa rí mi ó máa gbà láti fẹ́ mi tí mọ́mí ẹ̀ àwọn ọ̀rẹ́ gbogbo èèyàn ṣá àwọn aráyé tó bá rí mi wà fẹ́ mi ṣe ń sọ̀rọ̀ ó máa fẹ́ mi àwọn èèyàn máa rí mi ni wọ́n á rí èmi ò jẹ́ wọ́n máa rí mi nígbà tó ti gbà láti fẹ́ mi àwọn máa rí mi ìfún fọkànbalẹ̀ ṣe kókó ti mi. this life is so strange to me ó kọjá oyè mi èmi nìkan èmi nìkan ló mọ bó ṣe ń ṣe mí tí mi ò lè bẹ́ẹ̀ nìkan kan sọ. kí ló dé gbọ́dọ̀ ràn wọ́n ni mo máa rí all the time yìí èmi nìkan ló mọ bó ṣe ń ṣe mí ah. tí mi ò lè bẹ́ẹ̀ nìkan kan sọ. kò pọ́síbù o kò yá fi mí sílẹ̀ kó jẹ́ kí n ráyè ṣayé mi ah, ah. báwo ni mo ṣe máa fẹ́nu tó jẹ́ pé mi nìkan ni mò ń rí ẹlòmíì ò lè rí i ó dé mo wá dá mi láàmú every time kí ló dé lọ́rùn lẹ́ jẹ́ kí n ṣayé mi o jẹ́ kí n ṣayé mi o fi mi lọ́rùn sílẹ̀ o fi mi lọ́rùn sílẹ̀ o. many strange things happen in this life èyí tó kọjú sí mi yàtọ̀ sí tirẹ̀. ọlọ́run bá yàrá fún mi lélẹ̀. eléyìí ò ṣe kékeré this is big. thank you very much thank you so much. ilẹ̀ ṣùgbọ́n ẹni kò lè gbé adúlù lé. èmi àtọ́lọ́wọ́n ọba eh, mi ò tí ì níyàwó àbí tó bá yẹ pé ìwọ máa fẹ́ mi ló kú. Ah! <laughs> Um, I'm taking my round today. Okay. Stood down by in his kitchen. Wọ́n pẹ́ yóò really man light kitchen kan. Uh, this is the way to bed. Kí ló ṣe? Ajá kí ẹyẹ ni. Yóò èkó kí oúnjẹ kan dá ajá lọ. Kí ló ṣẹlẹ̀? Ṣé ojú tuntun kọ́ bẹ̀jẹ̀ ni? Mẹ́yìn ò parọ́ kù bí kí mi sùn báyìí kí mi aswim nínú omi ó rí amógo orígi ọ̀pẹ ìgbàkúndì tún yá mo ní gorígi máńgò níbẹ̀ ni mo ti bọ̀ fọ hmm, ohun mìíràn ti dé kó tí ì di fọ adihun mìíràn bọ̀ kí mi à lọ. ìyá kìsì ẹ̀jẹ̀ má bínú ẹgí ẹgí o ìní ayé kò ní mi wà ṣé o rí tó o sọ hmm. ṣé o ṣe bí irọ́ wà ń bẹ̀ èsì rọ̀ ń bẹ̀ ṣé o rí ọmọ omi tó bá wà lórí ọkọ̀ kinu àti àwọn ọkọ̀ tó fi ń ọkọ̀ ojú omi hmm. tọkọ̀ bá dànù sínú omi ó lọ́ọ̀lẹ́ ọdún ni ọmọ omi tó bá ṣeré báyìí tó bá gbómi parí ó lọ́ọ̀lẹ́ ọdún ni ọmọ omi tó bá ń wẹ̀ lójú oorun báyìí ilé ọdún ló lọ bí òdì lọ mítì ti pẹ́. Ah, n kò ṣe mí nínú ọ̀rọ̀ yín mi lọ mítì lórí mi láìka jẹ́ èyí àbá mi gọ́yà máa jẹ́ kò ní mo fọ̀ mi fẹ́ n kò dùn mí jù lọ́rọ̀ rẹ ní fọ̀ torí fọ̀ yín jẹ́ labosis òun ní jí mi òun ní jí mi amọ̀rọ̀ mi lọ́ torí fọ̀ yín jẹ́ labosis mi ni yóò mo kò mọ asọkùnrin ní fọ gì sọlí jọ ni mo ṣe ronú sí ni. làbẹ́bẹ́ làbẹ́bẹ́. lígbè kì í sọ orí mi pẹ́ lìgbà wọn ṣùgbọ́n orí mi ti rètí pé báyìí. wẹ́ẹ́ máa ń ṣẹlẹ̀ ló bá fọ fi òun fẹ́ kúrò nílé òun fẹ́ máa lọ kò sí problem jẹ́ ká kọ́kọ́ mo lọ sí kíṣìnì náà ká ṣẹ́ẹ̀kì pọ́ọ̀tù ká ṣẹ́ẹ̀kì ráìsì kó má jẹ́ pé ó ti da every every together gba orí fẹ́ǹsì náà. ẹ̀ẹ́dì mọ̀kọ́sọ́yàn ni hmm? mọ̀kọ́sọ́yàn ni ẹ̀ẹ́dì ọkọ̀ tí sọ̀rọ̀. ẹ̀ẹ́dì á dà fún ẹ o hmm ẹ̀gì tí mo fi nífẹ̀ẹ́ sí ẹ̀jù nìyẹn torí kìíní ó máa ń ṣiṣẹ́ bí aago lẹ̀ ni ó máa ń bọ́ sójú rẹ̀ ẹ ìyá kìsìn ẹ máa rìn sórí kìsìn lẹ́sẹ̀ a máa lọ ṣẹ́ẹ̀kì òróró a máa ṣẹ́ẹ̀kì gàrí a máa ṣẹ́ẹ̀kì epo a máa ṣẹ́ẹ̀kì ẹ̀wà a máa ṣẹ́ẹ̀kì gbogbo àwọn ingredients ah. yá ẹ ti gbé wọn kọjá orí fẹ́ǹsì. èyí ò dùn mí kọ ọdún mẹ́rin ló mú wọn yàn wọn lọ da lẹ́nu rẹ. kò lẹ́la kó o ṣe gángan. Ah, bẹ́ẹ̀ ti sí ó ní. ẹ ti fọkàn mi. mo ṣe ọ́nà james ọ̀rọ̀ n kò ṣèlérí fún ọ bí mo ṣe ṣe ẹnu ọjọ́ mẹ́ta yìí mo jẹ́ fún èmi náà rí padà yìí kí ní òun lélẹ́rí mo yà á sá lọ. <laughs> ìyá kò lè lọ yéèsì tó máa lọ. lẹ́rẹ́dẹ́ tó mọ̀ pé mo sọ níjọ́ yẹn pé ó ń bọ̀ ó ń bọ̀ àwọn náà máa ń dẹ́dẹ́ bọ̀ nígbà tó yẹ kó dé àwẹ̀ yẹn ó sùn. <laughs> ẹ wàá gbọ́ kí ó rí àwa náà àti táyà fún ẹ pé àwa lọ sọ fún àti pé o fẹ́ sáré o. wọ́n ṣe wọ́n yà dèmí o lè lọ o lè lọ fẹ́ lọ. ẹ̀yẹ lẹ kò gbọdọ̀ o lè fẹ́ o. wọ́n ti bá ní. yọ̀mí. bí ọ̀dọ̀ ṣàgbẹ́jì yìí ṣé ọ̀dà sì kìsàrà máa ṣe wà yìí. yọmọ ṣe bẹ́ẹ̀ màmú yà yà lọ́sẹ̀. ló bá mọ̀ fún un bẹ́ẹ̀ lọ. iye bẹ́ẹ̀ wà pẹ́ sálárì ẹ̀ sí méjì kò wá. mi. àwọn embarrassment yẹn pẹ̀lú màdàmú. ó dùn mí pé ìgbàjẹ́ náà ìyàbá màtí wọ́n jà pa yín báyìí. àwọn èèyàn ṣọlọ. má lọ. Eh? ara ìtàgé ọ̀ ara àdúgbò ó ṣe é báyìí. sánsán ni ó ṣàǹtà sánsán ni kí n tó lọ jẹ́ mi ọmọ tí yóò pẹ̀lú òórùn kí ló ṣe. nǹkan tó máa jẹ náà rẹ kò ti láìpẹ́. ṣé the guest can láti jẹ ẹ̀fọ́ rírò pẹ̀lú ìpín àti èdè tó make sense. you get it. Oh. All right, good. Okay. Thank you, darling. sí ẹ̀gbọ́n náà mi ì rí Dayọ̀ nínú ilé ìlẹ́nu ọjọ́ mẹ́ta ìṣó travel ni mi ì dẹ̀ gbọ́ kíwọ náà sọ̀rọ̀ ń pa ẹ̀ rárá. ẹ wò mọ́ mi mi ì nífẹ̀ẹ́ Dayọ̀ mọ́ so. Ah. kí ni ìtumọ̀ yẹn o ò nífẹ̀ẹ́ Dayọ̀ mọ́ ṣé ń jà ni. àjà mi kò ìṣesí òkò tiẹ̀ bá tèmi mu mo dẹ̀ wí pé kó máa lọ́nlọ́ ẹ̀. Ah, ah, kí ni ìtumọ̀ ìṣesí ẹ̀ ò bá tiẹ̀ mu ìwọ ló ṣàmúdayọ̀ wà nù ilé ìwọ ló sọ pé òun ló nífẹ̀ẹ́ kí wàá tún ló ṣe fún ẹ tó fọ́ ní ìṣesí ẹ̀ ò bá tiẹ̀ mu ẹ́ ṣé o ti gbéṣe ẹ dé àbí o ti gbéṣe ẹ dé ohun tó bá wà bẹ́ẹ̀ ni kò sọ kò jẹ́ ká yanjú ẹ o kí ló ṣe fún ẹ. mo ní mo ní mi nífẹ̀ẹ́ èèyàn mu ìwà tí ò bá tèmi mu. ó dà wọ́n ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni wọ́n máa ń pè èmi ìwà iṣẹ́ àgbà òṣìkà mo ti gbọ́ tiẹ̀ báyìí mo nídìí láti gbọ́ ti Dayọ̀ náà bá mi pè lórí agogo jẹ́ kí n gbọ́ tẹnu ẹ̀. Ah, mọ́mì hmm? kí lẹ fẹ́ pè fún ah. mo ní mi ìnífẹ̀ẹ́ èèyàn mọ́ ẹni ẹ fẹ́ pè ẹ nídìí láti pè o ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kó máa bá àtẹ̀ lọ kí máa ṣe tèmi. Ah, ó dàbí ẹni pé o ti make up mind ẹ pé o ní nǹkan kan ṣe pẹ̀lú Dayọ̀ mọ́. bẹ́ẹ̀ mo ti make up mind mi o fẹ́ kí Dayọ̀ kúrò ní láìfẹ́ totally. pátápátá. ọwọ́ mm-hmm. ló lọ yọ ìwọ ló tọ̀nà tọ̀ ìwọ ló ló ṣe é ìwọ náà ló sọ fún mi pé Dayọ̀ tó bá tún ti ní kí ìṣòro náà mú mm-hmm. tó bá ti rí ìwọ náà ló rí o. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká jẹ́ ọlọ́run ibi tí a máa ń fọwọ́ kíkì ìwọ náà kò tí máa jẹ́ is so strange to me ó kọjá òye mi. This life is so strange to me ó kọjá òye mi. Má fẹ́ má fẹ́ kí ló dé kọ́ náà? Má padà wá fún ayé mi mọ́. Àwọn kárò ni wò mo ń lérí mọ́ mi èmi kan máa ti jẹ máa ti jẹ nílẹ̀ èmi ní bí pẹ̀sítọ́ ni ẹ má gbàgbé nínú ayé ẹ. èmi nìkan ló mọ bó ṣe ń ṣe mí tí o lè bẹ́ẹ̀ nìkan kan sọ. àjọlù spirit máa dá gbèsè ayé mi láàbù kí ló dé bọ́nú. ṣé yìí. ma wọlé. jọ dúró tẹ̀ ń sọ̀rọ̀ mi rẹ́ nìkejì ìwọ nìkan ni mo rí mo dẹ̀ ń gbóhùn ẹ̀. mú àní mi ò báyọ̀ sọ̀rọ̀ mi ò bẹ́ẹ̀ níbọ̀dì sọ̀rọ̀ mi báyọ̀ sọ̀rọ̀ jàre. life is so strange to me O kọjá òye mi. This life is so strange to me O kọjá òye mi.

kàn dédé dúró á kàn máa rojọ́ á máa sọ̀rọ̀ á máa gbóhùn fatafata bọ́tà ànílẹ́ni tó ń bá sọ̀rọ̀ má hmm. dẹ̀ bí léèrè tá ló ń bá sọ̀rọ̀ á ní rárá òun ò bá yàn kan sọ̀rọ̀ nígbà tí mo ń ṣọmọdé má dẹ̀ máa fi tí mi gbọ́ kó bá yàn sọ̀rọ̀ lóòótọ́ ṣùgbọ́n mi ìrẹ́ tó ń bá sọ̀rọ̀ in fact àwọn tájọ́ pé mi lébi wọ́n ti ní notice wọ́n ti rí omi pé orí ẹ̀ ti fẹ́ dàrú ìyẹn ni mo ṣe ní ìyá ah, kò yẹ kí n káwọ́ kan kí n tètè dìde kí wá fọ̀rọ̀ ní ọlọ́run lọ ẹ ṣàánú mi. ẹ jẹ́ àgbàdo àwọn ọmọ àdúrà láwa lóye orúkọ jésù bàbá wa tí ọlọ́run wa gbé ọ̀gá tó gbé ẹ̀yìn mi ọgbọ́n ẹ̀gbà ọpẹ́ wa bíbélì sọ pé tó bá kú ẹnikẹ́ni kú ọmọ kó béèrè fún wọn lóòkù wa kù lórí àwọn màmá báyìí lórí ọmọ wọn là béèrè ọ̀run ẹ̀tàn ìmọ́lẹ̀ sí ìmọ́lẹ̀ ọlọ́run kó tàn ah! bàbá àṣírí náà kò tú òkú olùfúnra lókè ọ̀ olùwà ẹ̀ ṣeun jésù olúwa wa ah mama <laughs> ohun tí amúmiri nígbà tí mo gbàdúrà amúmiri wípé ọ̀rọ̀ kan wà nínú ọmọ yìí tí o fẹ́ sọ jáde tí o sọ èmi yẹn tí kò jẹ́ kó fẹ́ kó sọ̀rọ̀ má fẹ́ mo fi ọlọ́run bẹ̀ yìí ẹ tẹ̀ nínú dáadáa tí ẹ bá ti tẹ̀ nínú àṣírí ọ̀rọ̀ ayọ̀ ló ń ṣé pé ọ̀rọ̀ kan wà nínú ìṣèlú tó bẹ̀rẹ̀ ká ètò fún mi. bẹ́ẹ̀ ó yẹ kó bá mi sọ ó yẹ ká ètò. bẹ́ẹ̀ ìmọ̀ afẹ́kẹ̀lẹ̀ ẹ má gbọ́ pẹ́ mọ́ mi kẹ́kẹ́ kí n bọ́ padà ṣe ti bọ́ àfàdúrà jáde máa ṣe. ẹ bọ̀dẹ́ ó yẹ kí ojú tó bá ti sọ̀rọ̀ kò sí ṣòro mọ́ torí bẹ́ẹ̀ bíbélì ti sọ pé ẹnu la fi jẹ́wọ́ gbàgbọ́ wa ẹ má wọ ẹ ṣe gan gọ́bẹ̀rẹ̀ sí ẹ ṣe mọ. Thank you. bá gbọ́ yàtọ̀ sí èmi àti tó sọ́ọ̀sì ní ìyẹn. kò sí gbogbo lọ́kàn mi lọ́wọ́ mi sọ́kẹ́ tí kò sí gbogbo lọ́kàn mi ní ìlú kò sí kankan tó fẹ́ bá mi sọ kò sí kankan tó fẹ́ bá mi sọ ó dẹ̀ lójú ó dá mi lójú pé kò sí kankan lọ́kàn ẹ̀ yìí tó dẹ̀ tó nídìí láti jẹ́ kémi ìyá ẹ̀ wọ̀ kò sí. kò sí gbogbo lọ́kàn mi ah, kò sí gbogbo lọ́kàn mi. God bless you. Ẹ ṣe gan. Ọ̀sùn ṣẹ̀gẹ̀ṣẹ̀ àwọn ẹmọ tọ́kù tó wẹ̀dẹ̀. Mo fẹ́ ṣe ṣe ní kí n ṣe o, kó lè bàa bó ṣe yẹ kú rí. Táyé ìyàwó àbúrò mi bá ti mú omi, kó fi soyún, kó fẹ̀yìn ìgbọ́mọ pọ̀n. Ọlẹ̀ ayọ̀ kó sọ nú ẹ̀ o. Kó rí bó ṣe yẹ kó rí o. hello ẹ káàsán ma yes ma yes ma mo ti ṣe bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe o mo ti rọ́ sínú ike yẹn mo dẹ̀ ti pé òun náà pé kó tètè mọ kókó wá gbà ṣùgbọ́n mo ní kí n béèrè pé ṣé kò nídìí ṣé kò nídìí kó pe òun kankan sí omi yẹn ó dáa ó dáa ẹ ṣé o màmá ẹ ṣé o a máa ju yín ṣe o ẹ ní ṣìṣe o yes ma ó dáa ma ó Eh gbogbo ẹ̀ náà ni màá sọ fún ẹ ṣe ó dáa ma. ṣé o ti lọ tí nǹkan tí òde alẹ́ sọ̀rọ̀ mú lé mi pé àwọn àlejò rẹ wọn à ní tètè lọ kí n lè fẹ́ dá ẹ dúró àti nípa tètè wá sọ̀rọ̀ lẹ́yìn ṣé o ti gbọ́ gbà kó máa mú wọn máa mú díẹ̀ kò máa mú a máa mú bí èdè èèyàn kò jọ ẹ lójú àbí ṣé orí tí ò bá jọ obìnrin lójú òun ló máa ń fún nínú torí nǹkan tó gbé lọ́wọ́ yìí tó bá nù ó dá mi lójú pé ìyanu àṣẹlẹ̀ hmm. bìlíìfù nú ẹ o kò dẹ̀ ló mú ṣe ní gòlù ṣọtí gbọ́ jẹ̀ǹbẹ̀ kì í sí ibà tọ́jú ẹ̀ dáadáa tó gbọ́. gíláàsì kọ̀ọ̀kan ní àárọ̀ àti ní alẹ́ àná. Hmm. ṣáà ti mú ìyá náà ṣẹlẹ̀ lágbára ọdún. ẹ ṣe mà. olúwa ló ṣe o um, ọlẹ ayọ̀ asán náà ìlágbára ọdún ìwọ náà fi ẹ̀yìn ẹgbẹ́ ọmọ kan hmm? kò bá mi kí ọkọ ẹ̀ ṣojú gbọ́ àwọn máa sọ̀rọ̀ ṣogbọ́ ó dàbọ̀ kò ṣe mí nílé sí ẹ o ó dàbọ̀. ṣé ẹ rí gbogbo àṣìpayá tó fún ọ nínú báyìí rí bí ọ̀rọ̀ ti rí pásítọ̀ ah, ẹ gbà mí ẹ wo èmi ò máa mọ nǹkan kan ah. iye ọkọ mi má kàn gbé omi fún mi mo dẹ̀ gbá mo mú mo kàn rí pé àdúrà mi dẹ̀ gbà lẹ́yìn rẹ̀. èmi náà mọ̀ pé omi lásán lẹ pè èṣù kì í fún ni lé ohunkóhun kó má fi nǹkan tó ju bẹ́ẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ ni. Ah. àtọ ẹ̀yin sísà ẹ jẹ́ sọ kínní kan fún yín ọ̀rọ̀ kan wà nínú yín tẹ́ fẹ́ sọ mm-hmm. ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ ìsàṣírí kan ohun tí mo fẹ́ kẹ́ mọ̀ dájú ni pé bíbélì sọ pé àyà yóò pa àjòjì ẹ̀mí yóò fi ìbẹ̀rù bojo sákùn bí kọlọ́fín ara àjòjì ẹ̀mí kan wà tó ń tọ̀ mẹ́tì yín ẹ sọ jáde tí bá ti lè sọ̀rọ̀ ẹ bọ́ nìyẹn náà. no no no no ẹ má bẹ̀rù ẹ jẹ́ kí sàṣírí kan fún yín bíbélì sọ wípé àyà yóò pa àjòjì ẹ̀mí yóò fi bẹ̀rù bójú kásá kúrò ara ṣé rí gbogbo àjòjì ẹ̀mí tó bá yín rìn àjò tẹ́ ẹ bá lè jẹ́wọ́ nípa rẹ̀ fún ọlọ́run níbi tá yìí mo fi ọlọ́run búra fún yín wípé mọ́mì gbogbo gan yẹn á di fífọ́ mọ́lẹ̀ pátápátá. ẹ sọ̀rọ̀ bíbélì sọ wípé àwọn olódodo a máa náyà bí kìnìún ẹnikẹ́ni tó bá sì jẹ́wọ́ olúwa ní olúwa olúwa tó lùgbàlà rẹ̀ alágbára ni òun ni alágbára ní síọ́nì láti tú àṣírí ohun ìjìnlẹ̀ ẹ̀yin ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n gbọ́ níbi tá a dé dúró yìí tó bá wà lókè sọ lójú pásítọ̀ báyọ̀ sọ o sọ sí ọ̀dọ̀ ìpàdé mi o. ó dáa mo pàṣẹ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì torí bíbélì sọ wípé ní orúkọ olúwa kí gbogbo egun kí ó wólẹ̀ gbogbo tó ń bẹ nínú ẹ bá mi sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. èyí tó kọjú sí mi yàtọ̀ sí tirẹ̀. ẹ fọkàn yín balẹ̀ níṣòro o fẹ́ sọ̀rọ̀ tó o bá sọ̀rọ̀ má gbàgbé o má gbàgbé pé mo sọ fún ẹ pé ìjọ tó o bá sọ̀rọ̀ yìí tí etí mi náà bá gbọ́ yàtọ̀ sí èmi àti ẹ njẹ́ ló máa fàyè sílẹ̀ fún ìdí èyí máa sọ ọ̀kọ̀ọ̀kan. ojú ọmọ lọ́wọ́ ò gbọ́dọ̀ fọ́ kó ṣeé ṣe. Ah. <laughs> màmá ẹ máa rí ẹ fọkàn yín balẹ̀ ọ̀rọ̀ ti lójú ti lé kò sí ìṣòro mọ́ gbọ́ ìwé ẹ̀mí ìwé ẹ̀mí wo ni ọ́ níbo ló ti wá ṣọ́ra torí mi ò bá tiẹ̀ wá ẹni tí èmi àti ẹjọ́ ní ọ̀rọ̀ lélẹ́yìí hmm. má dà sí ara. máa gbọ́ bí wo ò bá bá tèmi wá èmi bá tiẹ̀ wá lórúkọ Jésù Kristi nítorí bíbélì ti jẹ́ kí n mọ̀ wípé orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sáwọnú rẹ̀ ó sì yè nítorí náà ọmọbìnrin ó ti sáwọnú ilé Olúwa ó sì ti yè lónìí kò sí nǹkankan tó fẹ́ fi ṣe ẹgbẹ́ sísá ẹjẹ sọ kíníkà fún yín ẹnu la fi jẹ́wọ́ Jésù Kristi lórúbalà bíbélì sọ pé nígbà tí wọ́n bá jẹ́wọ́ àìṣèdodo rẹ tó kọ̀ ọ́ sílẹ̀ ó ní olótìtà àti olódodo ní Ọlọ́run láti gbà ọ́ ǹjẹ́ ẹ ṣetán láti tẹ̀lé jésù àbí láti tẹ̀lé kìnìún. kó tó lè bẹ́ẹ̀ ṣetán ṣé ìwọ ọmọ bá a ṣèjọ bẹ̀rẹ̀ ni àwọn tó jẹ́ wípé inú omi la wà ìsàlẹ̀ omi la ti ń gbé ìgbé ayé wa ó kọ ọjọ́ mẹ́ta péré ọjọ́ mẹ́ta ló kù ká ṣe ìgbé ayé. bẹ́ẹ̀ ni sọ́run ó gbé ìtọ́jú bẹ́ẹ̀ ni sọ yìí wọ́n ní ti olúwa nílé àti ẹ̀kú rẹ̀ ayé àti àwọn tó tẹ̀lé sínú rẹ̀ ó fi fi ẹ̀sọ́ lórí èkó ó sì gbé kalẹ̀ lórí ìṣomi ẹni tá ló gbòòrò kò lọ́la tàbí tá ló dùn mọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mọ́ àti àyà funfun ẹni tí gbọ́ kan rẹ̀ sókè sí àṣọ tí kò sì búrẹ̀ òun lórí ìbùkún gbà lọ́lú àtòdó lọ́lọ́run gbà lọ́rẹ̀ ìlànà ti ṣẹfẹ́rẹ́ ṣẹfẹ́ lọ́run jákọ́bù ẹgbẹ́ orin sókè ìwọ ẹnu ọ̀nà búburú yìí kí a sì gbé yín sókè ẹlẹ́kùn ayérayé ọba ògbó ti wọnú ilé wa o ò tó láti gbàjọba ọkàn ọmọkùnrin ọmọbìnrin mọ́ ọmọbìnrin ò tó láti gbàjọba ọkàn ọmọbìnrin ìsàlẹ̀ odò ìyàwó rẹ̀ bí ìsàlẹ̀ odò ìyàwó èmi ò dé ìyàwó èmi ò dé wo mi ò gbọ́ ní torí ẹnu la fi ń jẹ́wọ́ sí ìgbàgbọ́ sísá ẹ̀tẹ̀ nara ń jẹ́wọ́ Jésù ti wà lórí ìtẹ́ ṣé ẹ ṣetán láti tẹ̀lé Kristi àbí láti tẹ̀lé arákùnrin sọ̀rọ̀ ṣetán láti tẹ̀lé ó tẹ̀lé ó máa ṣọ̀rọ̀ gbọ́ ìwé ẹ̀mí yìí ẹni tó bá ọ rajà ó lòó tajà mọ́ ó lòó sì rajà fún ọmọ kí ló wá kù gbọ́ ìwé ẹ̀sáyà sọ wípé ègbé ní fún obìnrin náà tó fi aṣọ tó fi lé àwọn alàgbà lórí ó ní akọ ẹgbẹ́ àtá ẹ̀kẹ́ rẹ á sì yí gbogbo ìdá rẹ ó ní àwọn obìnrin rẹ àti àwọn alábàṣepọ̀ rẹ nígbà èwe rẹ ó ní gbogbo wọn ṣàkólọ kò sí ẹnìkan tí ó sì gbà ọ́ ó ní àgbẹ̀ koríko yóò sì ju ó sì dùn lórí àgbẹ̀ koríko tó bá wá rí bẹ́ẹ̀ mo pàṣẹ ní orúkọ Jésù Kristi tó bá ti kọ́ wípé ní orúkọ Jésù gbogbo kí ó wọlé ẹ̀ ti bẹ lọ́sàlẹ̀ rẹ̀ àti ẹ̀ ti bẹ lókè àti ẹ̀ ti bẹ lófufu àti ẹ̀yin ti bẹ nínú omi ó yá bẹ́ẹ̀ lọ́sí tó ti bọ̀ mọ́mí. gbogbo tẹ̀ ṣe yóò yé mi kò yé mi mọ́ o. Mm-hmm. màmá orí ló yọ yín nítorí pé ọmọdé yìí gbogbo wàhálà tó ń rí bí ó ṣe ń fẹ́ ọkùnrin tókùnrin filẹ̀ àárín òun àti ọkọ ọ̀run ẹni burúkú ni àjòjì ẹ̀dá àjòjì ọkùnrin àjòjì ènìyàn àárín wọn ló ti jáde wá. olókọ̀ ọ̀run ìwọ olóko ọlọ́run ah! ayé mi o ayé mi o mọ́mí ẹ jókòó ẹ jókòó bọ́ọ̀lù àṣẹ fẹ́ ṣe tọkọ ṣẹ́ni ẹ gbọ́ ẹ máa gbọ́ ọlọ́run ti tú sílẹ̀ ó ti lọ báyìí kò sí wàhálà mọ́. mo dúpẹ́. ọlọ́run ti parí iṣẹ́ yìí ọlọ́run ló ní kẹ́ mọ̀ọ́mọ̀ kẹ́ pakutu mara kẹ́ wá sílé ọlọ́run láì ṣe bẹ́ẹ̀ ọjọ́ mẹ́ta péré ni májẹ̀mú wọn. ṣùgbọ́n ọlọ́run ló ń ṣiṣẹ́ o kì í ṣe pé èmi gan ni mo ń ṣiṣẹ́ torí bẹ́ẹ̀ ni sọ pé ẹni tó ń gbénú mi ó pọ̀ jẹ́ ẹni tó gbénú ayé lọ. mọ́mì ẹ fọkàn yín balẹ̀ ẹ ti bọ́ pátápátá àti wípé ṣẹ́ni ó dára kéèyàn báyàn sọ̀rọ̀ àbí kọ́lọ́hún sọ̀rọ̀ kéèyàn gbọ́ àwa àti àdúrà ọjọ́ méje tẹ́ gbà olóṣìṣẹ́ hmm. ìyanu yìí o ah, olóṣìṣẹ́ ìyanu yìí o ẹ fọkàn yín balẹ̀ gbogbo nǹkan ti tọ́ba ọlọ́run ti gba ògo ẹ jẹ́ ká gbàdúrà bàbá wa àti ọlọ́run wa àdúrà ká tó pè wọ́n ọlọ́run ilé ìwádìí ti sílẹ̀ máa bá wọn so strange to me ó kọjá òye mi. This life is so strange to me ó kọjá òye mi. Èmi nìkan èmi nìkan ló mọ bó mi ò lè bẹ́ẹ̀ ní kankan sọ. mọ bó ṣe ṣe mí tí mi ò lè bẹ́ẹ̀ ní kankan sọ.